sọkúsọ ni obìnrin yẹn sọ èmi tí mò ń jà fún Sunday Igboho níbi pé kọ́ńtì ẹ̀ fílẹ̀ kò ní lẹ́sìn ṣebí Tinubu náà ti wà ní pòsíṣàn Sunday Igboho rí ó ti wà bẹ́ẹ̀ tán fọ́ọ̀mù nàdẹ́kò dr káde fáyemí fọwọ́ gọ́fúnà Èkìtì tẹ̀jẹ̀ ṣé bá ti dàgbà náà ni ṣé báwo náà wà lára àwọn tó ń jà ní fún Nàìjíríà Yorùbá ìjà ti Nàìjíríà ṣé bá náà ló kó wọn yọ ṣé bó kọ́ tí Sunday Igboho àwọn Sam Ekpan àwọn Nnamdi Kanu ń jà fún ìnáà àwọn náà ń jà fún kí ṣọmọ kò sí nísìn ṣọmọ pé the project is well exposed ó ti mọ gbogbo problem tó lọ nàìjà òun lè kópa àwọn pípì mọ́ra kí láà ṣe sí kinní yìí kí àtúntò dẹ̀ bá orílẹ̀-èdè nàìjà our belief ni pé àwọn máa kọ personal letter sí president kó pé gbogbo àwọn agitators wọ̀nyí wà ẹ jẹ́ á sọ̀rọ̀ ẹ jẹ́ á sọ àtọ́yé gọ́ọ̀mẹ̀ntì náà ti dé Tinubu lọ ìlú òyìnbó orí tó sá lọ Gani Adams kúrò ń bí. Mm. ṣé bóńgà wọn tì í mọ́lé mm-hmm. bá ṣe ń lé sọ́dẹ̀gbò náà náà lé Gani Adams Gani Adams jìyà gan lọ́wọ́ mílítì bẹ́ẹ̀ náà ni ààrẹ wa yìí ṣé o mọ̀ pé wọ́n ti wà well exposed wọ́n ti mọ problem tí Nàìjíríà ní kò yẹ kó jẹ́ problem fún wọn. tó ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ rẹ o hmm. ọ̀rọ̀ yìí àbí mi ṣùgbọ́n ohun tí mo mọ̀ dájú gbangba ni wípé history will judge every one of us president Bola Ahmed Tinubu sà ohun tí ṣe Sunday Adéyẹmọ ṣe ẹ ti fìgbà kan ṣerú ẹ̀ tẹ́yìn náà sá kúrò Nàìjíríà tí gọ́ọ̀mẹ̀ntì ìgbà yẹn lé yín tẹsà lọ sí Amẹ́ríkà Chief Dele Momodu ó hápù sí wọn ní ìgbà June twelve Abiola even Ganiyu Ige Adams àti àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé wọn ò ti bàbá wa létawó lọ́wọ́ mọ́nú ẹ̀wọ̀n ni bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí lójú oorun yìí gbogbo ẹni tó bá ti ń jìjà ìgbára ìjàǹgbara fún orílẹ̀-èdè àbí fún ìlú ẹ̀ tó ń fẹ́ ìtẹ̀síwájú fún àwọn èèyàn àti ilẹ̀ ó ti di dandan kí irú ẹni bẹ́ẹ̀ kò ní problem pẹ̀lú ìjọba orílẹ̀-èdè náà tí ìjọba Nàìjíríà bá jẹ́ wípé àti Haúsá àti Fúlàní àti Yorùbá àti gbogbo wọn tí wọ́n jọ ti jẹ ààrẹ àná àbí tòní àbí ẹni ègbé tó ń bọ̀ lọ́jọ́ iwájú tó bá jẹ́ wípé òtítọ́ àti lódodo òun ni ọ̀rọ̀ ìtẹ̀síwájú ilẹ̀ nàìjíríà tó jẹ gbogbo wọn lógún kò ń ṣe wípé kán máa gbógun ti àwọn tó bá ń pè fún ìgbésí ayé rere fún àwọn aráàlú ṣebí wọ́n ní kí wọ́n ṣe normal tí gbogbo àwọn developed country tí wọ́n ṣe fún àwọn masses wọn òun là ń pè fún pé kí wọ́n ṣe fún Nigerian citizen tí wọ́n bá lísì sí wa níṣẹ́ máa rò wípé àwọn kan máa máa pè á máa pè fún ìdádúró pé kọ́níkálùkù máa lọ nílọ ẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń gbèjà wọn ẹ̀yin ò ṣe sọ fún wọn kí wọ́n ṣe nǹkan tí à ń béèrè kí wọ́n jẹ́ kí ilé ayé kó rójú kó rọrùn fún aráàlú bọ̀ nítorí wípé mo fẹ́ kó mọ̀ wípé gbogbo wọn wọn ò rẹ́dì láti ṣe nǹkan kan àwọn tó bá ti pè wípé nǹkan tẹ̀ ń ṣe fún aráàlú ò dáa àti ilẹ̀ yẹn ni ọ̀tá wọn àlépa náà dẹ̀ máa ń lé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á fẹ́ gbẹ̀mí lẹ́nu wọn lójijì torí pé wọ́n rí wípé ó ń dí ìjọba wọn jẹgúdújẹrá ìjọba olè ìjọba àdánù ìjọba òfò ìjọba ìjọba ọ̀ràn ìjọba irọ́ gbogbo wọn àtẹ̀yí tó ti lọ àtẹ̀yí tó dé àtẹ̀yí tó bọ̀ irọ́ lórí irọ́ ni ṣé ìwọ ò nọ́tìsì wípé nǹkan ẹyọ kan ló jẹ́ number one priority fún gbogbo àwọn pípò yìí political party tí wọ́n bá belong sí tó gbé wọn wọlé sórí àpèrè wọ́n máa ń fi ọjọ́ ọ̀la wọn gan ló yà sí political party yẹn eré political party yẹn náà máa sá títí wọ́n fi máa lo eight years tán bẹ̀ wọ́n á sì máa gbógun ti every other political party tó bá wà bẹ̀ ní ìlú náà ṣé yìí ò rí wípé Nigeria leaders ọ̀hún kí ẹ̀ nípa Nigeria masses kò sí àrídá kí nìkan àrídájú tí ìwọ lè bá mi tọ́ka sí tó lè bá mi fi síbi comment section tó ń proof fún ẹ wípé lótìtọ́ àti lódodo àwọn leader àná àti tòní àtẹni ègbé tó ń bọ̀ lọ́jọ́ iwájú wọ́n truly lọ sí orí àpèrè yẹn orí àwọn ipò yẹn nítorí àǹfààní kí wọ́n lè tún ilẹ̀ nàìjíríà ṣe àbí àwọn ọmọ yorùbá eh, kò tẹ ká má tẹ sọ pé yorùbá àwọn ọmọ nàìjíríà lápapọ̀ wípé wọ́n fẹ́ kí ilé ayé wa kó tẹ́ wa lọ́rùn náà náà tó bá ti lo fósìn wọ́n á lóyà sí political party tó gbé wọn sórí post secondly wọ́n á lóyà sí gbogbo mẹ́mbà yẹn Totally, àwọn kábínẹ̀tì wọn àwọn tó bá kó rọra tó kó ṣiṣẹ́ ìwọ náà ti mọ̀ wípé ẹni ara wọn ní gbogbo àwọn tó bá rí tó bá bá wọn ṣiṣẹ́ náà ìsáìdà kó jẹ́ lára àwọn mẹ́mbà political party à ń lọ múyàn pé kó lọ represent òun àtọwọ́dọ́wọ́ àtoríṣiríṣi bẹ́ẹ̀ àwọn tí ò wà competent ẹlòmíì gan wọ́n fún ní pòsì kò mọ nǹkan tó yẹ kó ṣe bọ́n bá tún sọ fẹ́ lòmíì gan kò rójútu ẹ̀ whereas ogunlọ́gọ̀ àwọn àìmọye àwọn èèyàn tí wọ́n mú tó yẹ kí wọ́n ṣe tí wọ́n sì rẹ́dì láti ṣe sàn-án ní ibi post yẹn wọ́n wà ń bẹ̀ ṣàlàlù ṣùgbọ́n nítorí pé wọn ò mọ nìyàn wọn ò fẹ́ nìyàn mímọ̀ sọ̀rọ̀ bí irú àwa yìí a sì lè pààyàn ká jẹ́ ní tútù ọ̀nà tó tún lè tètè mọ̀ ẹ́ nìyẹn tó bá ti lè ṣe anything negativity ní Nigeria of today society Nigeria kò kò appreciate positive life tó o bá ń gbé as a Nigerian citizen tó o fọwọ́ síbi tọ́wọ́ ń gbé tó òun ò bẹ́ẹ̀ rule and regulation ìwọ ló máa jẹ gbogbo ìyà tó wà Nigeria, because Nigeria government àti gbogbo àwọn olórí burúkú tó darí wa wọn ò fẹ́ kí anybody kó jọmọ rẹ ṣùgbọ́n wọ́n fẹ́ kí àwọn ọmọ tiwọn kó jẹ́ olóríire ọmọ kó ní ìwà tó múyàn dúró láwùjọ tí wàá kọjá láwùjọ tí gbogbo àgbáyé á dìde fún ẹ wọ́n fẹ́ kọ́ ọmọ wọn kó ṣe rere láyé kán jẹ́ ní iyì kán jẹ́ ní ẹ̀yẹ ṣùgbọ́n ìwà aráàlú tó o bá ti lè pààyàn kó jẹ́ ní tútù tó o bá ti lè jalè tó o bá ti lè gbé màálù gbójú wíńdò tó o lè kiri òrí nínú oòrùn tó o lè kiri iyọ̀ nínú òjò àwọn nǹkan burúkú burúkú tọ́mọ ẹ pé wọn lè rọ́mọ wọn kọ́ ṣe tó o bá ti lè ṣe wọn lè recognize ẹ and ìdí nìyẹn tó ṣe rí pé nǹkan tó ń lọ nísìn ní Nigeria of today nìyẹn nítorí ẹ ló ṣe rí wípé kò sí ni láti primary school wọn ti ń wà on court tọ́ba ẹ̀ṣẹ̀ sọ pé secondary school ọ̀ oh, àwọn yẹn kò wá ṣe àwọn student nìkan ló ṣe nǹkan tí ń sìn yìí o àwọn ìyálọ́jà ìyálóde ìyálájé ìyálata ìyá elépo ìyá onígi ìyá onírẹsì ìyá olóúnjẹ sọ́bàtà shoemaker wọ́n ti ní uncut because everybody ṣàfẹ́ belong and you are expecting that kind of a society kó wà òkè kó lè wà òkè ó làwọn yìí ń sọ fún yín ẹ̀dẹ̀ mú wa lọ́ta kò sí Oju everybody máa bó bàbá ọlágúnjú ṣe ti gbọ́ nǹkan tó wí ṣe gbọ́ nǹkan tó sọ tó wá gbọ́ ti ṣe Sunday Adéyẹmọ Ìgbòho hmm. tó bá ti wá gbọ́ kilo ló wá rí sí o má gbàgbé láti bá mi ṣe kí ni láti bá mi share video yẹn má sì gbàgbé láti ba mi like page uh, channel yẹn má gbàgbé láti ba mi ṣe kí ni share comment like thumb up support my brand thank you orúkọ tèmi ò yípadà rárá yèyé dára kòwé kò kò kò ó ní mò ń jẹ́ ire o. lọ sáìn pẹ̀lú àwọn olórúkú yẹn tó fẹ́ gbé wá sí àfi gbogbo ọfọwọ́sowọ́pọ̀ ká spark lẹ́ẹ̀kan náà ká fọ̀tẹ́lẹ̀ ká fi pẹ́ nìkan nìkan nìkan ká fi gbogbo yẹn lẹ̀ ni o torí ọjọ́ ọ̀la àwọn ọmọ àti káwọn ọmọ wa mọ̀tò mọ̀ lọ gbé wá sí ìpìlẹ̀ ọjọ́ ọ̀la ọlọ́run ní fi ara nìyẹn ọlọ́run ní fi àjẹgbọ́ yẹn lólùfẹ́ mi ọlọ́run ní fẹ́ yẹn náà ọlọ́run jọ́dẹ̀ ní tiyan ọlọ́run nífẹ̀ẹ́ yín àti gbẹ́ni tí ò nífẹ̀ẹ́ mi ti pé ọlọ́run kan fọ́ọ̀sì mi lé yín lórí ni ẹ ti ẹ̀ fi gbogbo ẹ nífẹ̀ẹ́ mi lẹ̀ ẹ jájọ fọwọ́sowọ́pọ̀ ni káàtì kọ́kọ́ gbara lórí lórí tí ń bọ̀ yìí tọ́rọ tí wọ́n ń pláàni táwọn ọ̀tá tẹ́ ń pè ló lórí tán tán ń sasíwájú wa ń lu yẹn ohun tán ń pláàni lẹ̀ fún wa tẹ́ bá gbọ́ tẹ́ bá gbọ́ tẹ́ bá gbọ́ àti ẹ̀fẹ́ congratulate àfẹ́ congratulate ra wa pé tó láàrin ọ̀sẹ̀ kan yìí o àwọn kidnapping àwọn ajínigbé àwọn tó ń ṣe kidnapping wọ́n jiyàn gbé hmm? a lè sọ pé tó ẹ̀wí kì í o ẹ jẹ́ kí gbogbo ká congratulate ra wa pé ká congratulate ra wa láàrin ara wa yìí pé tó náà lọ àlàáfíà wà kò sí sílùú nìyẹn gbogbo ẹni tẹ́lẹ̀ ní fi mẹ̀kúnnù lọ́kàn balẹ̀ ńlú yẹn ọlọ́run ní fi lọ́kàn balẹ̀ kí ló dé tóun tẹ́ lè fi ṣèlú ń bẹ lọ́wọ́ yín tóun tẹ́ lè fi ṣèlú ń bẹ lọ́wọ́ yín tó yẹ pé tẹ́ bá kú ẹ̀ nígbè rọrùn ó hmm? gbọ́ àṣírí wọn ni màá tú wọ́n ti tà wá fáwọn àgbáyé àwọn pípẹ́ wọ́n ti ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ti ń bọ̀ àfi kí gbogbo ọjọ́ jígìrì ká dìde ká fèsì àwọn pípẹ́ yẹn ká bá wọn jà gan. wọn ní nǹkan kan tó fẹ́ ọ̀fà wa tó bá ti fẹ́ dìbò tó bá ti pín five five thousand two thousand láwọn yẹn lọ́wọ́ a tún ti gbàgbé ìyà ọdún mẹ́rin tá a jẹ sẹ́yìn ẹ ká ronú o ká lè fọwọ́sowọ́pọ̀ ni o wọn ò ní wọn ò ní èrò gidi kankan àwọn pípò yẹn wọn ò lérò gidi kankan fún àwọn ọ̀dọ́ ẹ ńgbà tọmọ yunifásitì ń sọkadà hmm, tọmọ yunifásitì ń ṣe mọ́ rúwá táwọn ọmọ yunifásitì tán kàwé tán ní tán ní good result lọ́wọ́ tán lọ ń sọ olóso sọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ o gbogbo àṣírí wọn ni màá tú lẹ́kùnrẹ́rẹ́ tí màá ṣàlàyé bóyá jẹ́ tẹ́rù máa ba ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn hmm, màá tú mi ò lè wá kó lè jó ilé bàbá yìí so ọlọ́run ìjọ bàjẹ́ fún ẹ lólùfẹ́ mi ẹni wọ́n bá fẹ́ bú mi ìràn yín kálukú lè sọ ohun tó wù so ìyẹn lè sọ nǹkan tó bá wù kálukú lè fẹnu ẹ sọ nǹkan tó wù gbogbo ohun tí kálukú bá sọ yóò kẹsàn yóò jèrè ẹ ọtọ bá lọmọ yẹn bú lọ́nà láyìn tọ́ lọ́mọ ọ̀rọ̀ pamọ́ ẹ̀ wọn nà ọlọ́run gbogbo yẹn tẹ nífẹ̀ẹ́ mi tẹ jẹ́ tèmi bó tilẹ̀ òkìlú yẹn ó le tó ọlọ́run kò ní fi lé mọ́ ẹ̀yìn yóò fi dẹ̀yìn lọ́rùn ni àṣírí yóò ní tú láéláé pé olólùfẹ́ mi ẹ ṣé